orí kó èèyàn mẹ́rìnlélógún yọ lákàtà àwọn afẹ̀míṣòfò orin bó ṣe ń dùn wọ́n ló ń dùn mọ́ wa ló wọ ọ̀rọ̀ àwọn ajínigbé afẹ̀míṣòfò mẹ́rin kan tí wọ́n fara kóná ìbọn àwọn sọ́jà aláàbò ikọ̀ operation hadarindaji nípínlẹ̀ sanfara pẹ̀lú báwọn mẹ́rin ọ̀hún ṣe fikú ṣèfàjẹ tí ọ̀nà sì ṣí sílẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn aráàlú mẹ́rìnlélógún tí wọ́n ti mú sígbèkùn wọn látọjọ́ yìí brigadier general onyema nwachukwu tó jẹ́ alukoro iléeṣẹ́ ológun ilé wa ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ ẹtì friday ọjọ́ keje oṣù keje ọdún yìí nínú àtẹ̀jáde kan tó fi léde ó ní bó tilẹ̀ jẹ́ pé ojúbọ̀rọ̀ kan la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ síbẹ̀ àwọn ológun ilé wa ṣàṣeyọrí tó fakọyọ yìí nígbà tí wọ́n dọdẹ àwọn iṣin òkọ́kú tí wọ́n ń pọ́n àwọn èèyàn ìpínlẹ̀ sàǹfàrà lójú wọ́n gbéná wojú wọn gidi àwọn náà sì múra ìjà àmọ́ àgọ́ àwọn sọ́jà ló padà di adìyẹ wọn gbẹ̀yìn nínú àtẹ̀jáde ọ̀hún Onyema ní ikọ̀ jagunjagun two two three battalion tí wọ́n wà lábẹ́ ìsọ̀rí àkóríjọ àwọn ọmọ ogun aláàbò adárindájí lágbègbè ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ wa fìbọn pitú fáwọn ọ̀dájú alágídí afẹ̀míṣòfò tí wọ́n wà lágbègbè kàbúgùn làǹbá lágbègbè kan táwọn olùgbé ibẹ̀ ti sá lọ tèfètèfè lẹ́yìn táwọn ajínigbé náà ti pa wọ́n nípakúpa tán ni wọ́n sọ di ibùba wọn tí wọ́n ń fẹ́ lábó ṣe wù wọ́n ìjọba ìbílẹ̀ Maru nípínlẹ̀ Zamfara lábúlé náà wà àwọn ọmọ ogun náà kò kẹ̀rẹ̀ rárá wọ́n fakọyọ gidi ni wọ́n ṣíná ìbọn bolẹ̀ fáwọn afẹ̀míṣòfò yìí wọ́n sì fi ẹ̀jẹ̀ mẹ́rin lára wọn yíyé pẹ̀ nígbà táwọn kan sá lọ tèfètèfè bó tilẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe ń sá lọ náà làwọn sọ́jà ń fìbọn sìn wọ́n sọ́nà. So nígbẹ̀yìn adóòlà ẹ̀mí èèyàn mẹ́rìnlélógún táwọn afẹ̀míṣòfò yìí ti jí gbé tipẹ́tipẹ́ ọmọdé kan obìnrin mẹ́sàn-án ọkùnrin mẹ́rìnlá ni gbogbo wọn a ti kó wọn kúrò nínú igbó ìjọba ìpínlẹ̀ sanfara sì ti ń ṣàmójútó wọn kí wọ́n lè ní ìlera padà gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ bẹ́ẹ̀ ló ṣàfihàn fọ́tò àwọn oríyọmí mẹ́rìnlélógún náà bí wọ́n ṣe ń kó wọn jáde nínú igbó burúkú tí wọ́n há sí faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online